من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة العتقى لا انتصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الصواب وجنبنا الأخطاء بمعرفتك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وأعلم عقدة من لساني يفقه قولي ستر الله مزدوننا علينا وعين الله ناظرة إلينا بهول لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أنفقوا طوعا لن تقبل منكم إن كنتم قولا فاسقين وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا إلا هم كارهون فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون ويعرفون بالله إنهم لمنكم وما هم ولكنهم قوم يفرقون لو يجدون ملجأ أو مقارات أو مدخلا ولوا لولوا إليه وهم يجمحون ومنهم من يلملك بالصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها هم يسخطون ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله فيؤتينا الله من فضله ورسوله إنا rẹ̀ yọ̀ lórúkọ wọ́n ṣe ọ̀ ìyẹn ti àìmọ̀wọlẹ̀ kan nìka ومنهم من يقول ومنهم من يقول إذا لي ولا تفتني أنا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين se ba ne wọn máa ká àwọn ọmọdé àkàyọ tó mo ká ní ni munafi àwọn àká ọkà ọkùnrin yẹn bá nínú àyà náà wà tó bí ma sọ mẹrika lóko wọn ṣọra ọwọ káyọ tó mo ní asọ́mi lọ́sọ̀ àṣà lójúlẹ̀ ẹkùn ilé tẹ kúrò ìlú bẹ́ẹ̀ yẹn ní ẹ kúrò ìlú lọ́lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n lọ́ni lọ́ rẹ̀. ẹ̀mí dúnkùwé ṣírọ̀ ká ọmọ mi ọmọ ọmọ yìí. tó wù wọ́n sọ̀rọ̀ rẹ̀ àkàrà ìrè yín ọ̀yọ́ rẹ̀ ọ̀nyẹ́wọ́nà. ọ̀pọ̀ wà ayé yà mí tafsiri náà bí ní sí àfihàn tó wúlò ní abẹ èyí yà kàkà ọ̀túnmí ọ̀tí pàìpù mẹ́fà abẹ dọ̀tí mú kìjì ọmọ náà ọ̀bẹ bàkùnrin màkúrú wọlé atẹ́kùnrin kọ́ọ̀tù àti àwọn ọ̀rẹ́ kan wáyé náà náà wọ́n mà bí ìṣe wọn wọ̀ ọ̀ṣọ́ mọ́ náà lọ́nà ṣe ìkẹ́ wá ọ̀ bí àṣàkà sọ̀rọ̀ ní ìbírí hàbí. ìṣe bá sí hàbí sọ̀rọ̀ rẹ̀ ọ̀rẹ́ ni mo kọ́ wọn náà ọ̀rẹ́ kan gbé àná káàdì ló ń tún mi rẹ̀ kàkà ọ̀rọ̀ tó ní ní èṣù ẹ̀ náà mọ̀ nkútìlá dúnà máa ní ìfọwọ́sọ̀tì. ومن قتل دون إرضه فهو شهيد ومن قتل دون أهله فهو شهيد أنتم صلى الله عليه وسلم أقرمه أبو جان ما كدو جان يريونا لوي سليمان باوان أنتم لك أبو شهيد أغنى له أبو بصر ọ̀dọ́mọ́bì akẹ́sí ṣiṣẹ́ náà dọ́ọ̀tì lókè yìí lójú ìsàwọn náà nítorí kórí ṣiṣẹ́ yìí. àyè nínú àṣà ọ̀rẹ́ka dúnà nàfsí ẹ̀rí dúnà nàfsí ní kàmáfẹ́ rẹ̀ dúnà ẹ̀rẹ́ dúnà àlè dúnà òmìnkútìlà dúnà àlè fọwọ́ṣẹ́ yìí. àárẹ̀ wọn wọ́n rà agbọ́n ní ìyá agbóṣèwò. agbóhùnsẹ́wò akàmìhún náà yọ ọkọ èyí ebèbè wéèrè kẹrẹ kẹrẹ sọrọ ẹyẹ ẹdẹ ẹni jẹ ẹyẹ bẹẹ bá náà yẹn ka àbá wa mìhún náà yẹ lóka wíkọ àbá bẹ ó jìbì ó jìbì wa ẹbẹbẹ bọ ọmọkò gbòdì jẹ gbòdì bí ọkọ gbòdì agogo wo so ko jiri o remene ɛwɔ ma ɔrɛde ɛnyɛ dɛ ɛba mɛ paani ka wa jɛ ɛsɛ ɔbɔ ɔjɛ ɔjɛ ɛdɛ o ɛni mu nana kama ɛwɔ ɔso ba ɛwɔ ɛdi ɔjɛ ɛdɛ ɛdɛ kasa na ewu n'ayɛ wa ɛni ɛkɔ ɔkuba dɔɔsi ozi wo so ɛni ɛkɔ ɔkuba dɔɔsi la so sɔɔsi ɔjɛ ɔbi mu ama ɛni nyɛ tòótọ́ ní kúrò orúkọ ní ẹ̀rẹ́ ní asọ́sọ́ rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ọ̀gá òyìnbí ka ìrànlọ́wọ́ wà á kọ́wọ́ àjọ ó di jẹ́mọ́ àṣàṣà rẹ̀ ó lè di ní ìwú ní ká wà náà wọ̀ àjàjọ́ náà wọ̀ ẹ̀rẹ́ àjọ náà ó di jẹ́mọ́ ẹ̀rẹ́ ẹ̀ wọ́n á jẹ́ àjọ náà àbúdí jẹ́mọ́ ẹ̀rẹ́ ká wà àjọ náà ó bàbá náà rọ̀ sọ́yọ̀ ẹ̀kú yóò múlẹ̀ sí èyí ọmọdé kẹmẹ tẹ ní ìdọ̀kẹ́ máa ka wọ́n máa ń kò di la dúnà àhàbí ọmọ mẹ́rin lọ sílẹ̀ lè ka tó mẹ́rin sí ìmá fẹ̀rẹ̀ lọ́tọ̀ múlẹ̀ sí ẹ̀fà yìí. báwo yà bẹ́ẹ̀ ni ilé lọ yẹ ọmọ iná ẹ̀jẹ̀ máa ka yìí kò sáà tọrọ bàtúnà bìnnà ìlà. إذا الحسنين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من الليل أو بعيونا فتربصوا إلى معكم متربصون إني نترى تيجي أنسى هنا أيوه أيوه previous knowledge ọlọ́run jẹ́ ní ìmọ̀ ìpamọ́ bí akúrẹ́ ọ̀ṣọ́ yìí. ọmọ yóò ká ilé ẹ̀jẹ̀ wọn ká èèwọ̀n tó wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ kàá yìí náà ti jẹ mẹ́ àtàjì ìdílé mẹ́mẹ́ àbá ní sùdí èyí ni kò tù yìí ẹ̀ wọ̀ nyára ń sẹ̀ra ẹ̀yìn bàbá rẹ̀ ọ̀ìsọ́ọ̀mì ẹ̀mẹ̀ tutù yìí ọ̀ìsọ́ọ̀mì ìmíkẹ́wé èsì kẹ́yìn sùn tó ti rẹ̀ pọ̀ gbogbo wòlíì ní ibi sọ̀rọ̀ àpapọ̀ wọ́n bọ̀ bọ́ ọmọ ní ihu nẹ́tẹ́ ní ihu náà wọn ni ẹnà ẹ̀rọ ẹ̀kọ́ ẹ̀dá ẹ̀hẹ̀ ẹ̀yọ́ èkó mori èyí ní èzí kò mori ọ̀fọ́ ìyàwó ni ni direct ọ̀tàmúwọ́ náà ni ẹ̀yà wọ omori ọ̀nà ònòyí èkè afẹ́ ọ̀nà ọ̀rọ̀ ni kò bọ́tọ̀rọ̀ bẹ̀sùn bọ́tọ̀rọ̀ bẹ̀sùn ìnáà màkúmútọ̀rọ̀ bẹ̀sùn ẹwọ́n tó múrí kàíwà kàí ẹni nẹ́nẹ́ jẹ́ èézí èézí kò nyẹ́rà iná ìrẹ̀ ọ̀nà kò tù í èkó múrí kẹ̀yẹ́wọ́n nẹ́nẹ́ nẹ́ jẹ́ èézí kò múrí ọ̀tá lọ́wọ́lá àti kò múrí ọ̀dọ́ yìí sí aṣọ àwọn wa lóko nígbà kàí mọ̀ nìkan yìí. olùkọ́ ti kó ọ̀rọ̀ kọ́rin àwọn ọ̀gá ọ̀gá. لئن تقبل منكم إنكم كنتم قوما فاسقين eléyìí munafiki ẹrẹ àwọn ọbẹ bí o túkà kẹrẹ ẹ lò ẹnú òmùrí màmá kékeré ẹ bóró iná ẹ ẹnú òmùrí akékeré àbáyà máa iná iná ẹ ayé munafiki ọ ọmọ nínú ìyìnbá náà munafiki ọ bẹ ní tó mo rí àkáyọ tó mo ní nǹkan yìí èwo tó mo yìí káyìí wù náà dìkẹ́ náà ká أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم كاي وكاي أنفقوا طوعا أو كرها دوكا يوم منها شكا يوم من توه تولا بومري تولي جهاد أنا ما أنا كوركو شكا إبايا وكسنا كوركو kawo am rere wọn ọ̀rọ̀ willingly ọ̀n willingly ọ̀n ọ̀kẹ́rọ̀ hàn ẹ́ ọdún ìdí òní òṣèké ọmọ ọ̀fẹ́ rẹ̀ pé ó kàtàkàtà by force ọmọ àbírí lẹ́yìn yusuf ọ̀fẹ́ lẹ́yìn olùdúró ní wàá bá ti sọ ọpẹ ẹni mi ìrẹ̀wọ́n ọ̀rá mi èrò kápákápá ẹ̀ mi lẹ́yìn ìtàkà bala mi nkùn ẹ̀mí bá dé òun yìí òun yóò yà á dé òun yìí òun yóò yà á bá rẹ̀ kẹ̀kẹ́ náà kẹ́ ẹ̀yọ́ nínú wọ́n sọ fún ìrẹ̀wọ́n nínú ìnáná náà kò ẹkú jẹ náà wọ́n yìí máa ń tẹ̀yọ́ kẹ ẹ̀tọ́ rà owó adé ti fẹ́ ka ẹ̀ẹ́rì ọ́ ọ̀fẹ́sọ́rì mẹ́ màmá rẹ̀ wọ́n mi tẹ̀sí ìzẹ́mi tọ́wọ́ án jòlọ́nà lọ́nà àbí kó ma jòlọ́nà bọ́ ọlọ́mọrí yìí ti pa ìka èyí kẹ̀ èyí sẹ̀ ọ̀dọ́ kẹ́sẹ̀ yìí ọ̀bẹ̀kẹ̀ yẹ ba bàmá nìkan ọ̀sẹ̀ sẹ̀ án kẹ̀kẹ́ yìí sàkà ọmọdé kò tó múlò káyọ̀ náà ti kẹ́ nẹ́ka ẹ̀yẹ sì sọ ọ̀tẹ̀ tọ́wọ́ án dẹ́sì ọ̀kẹ́rẹ́ hàn ní ìrẹ̀wọ́n àyàn àmì bẹ́sọ̀tẹ̀rẹ̀ wọn ẹ̀sọ̀tẹ̀rẹ̀ wọn ka ẹnna esi protect personal chance ẹnna esi seri ọ̀gbẹ́nà nìyí ọbanya náà yára ni amẹ̀rọ àkàkẹ́ ni bàbá báyìí dẹ̀ náà dùn báyìí lọ ẹsẹ̀ mẹ́ tó bàbá wọn. lọ́tún tó wuli. ẹ̀rọ náà sọ̀tẹ̀rẹ̀ irú katakata báyìí sẹ́yìn àti mẹ́rin ìsọ̀tẹ̀rẹ̀ wọn kà ó bá àṣẹ́sí lè ní tú kẹ́ni nìkú náà

jose mɔrɔ jose nkata dɛsɛ kɛ ɔnɔfɛ tó lɛ bɔ mɔri yi lɛn nafi mɔ abadun ila yɔ min kiyama lɛn yuta kabala min ko omori kitina ti be ɛfɛ b'a disɛnɛ ɛfɛ b'a dɔ ɔkɔrɔ koko n'o mu yi hɔn b'a mɛ kɛ ɔno sisɛ yɛ na wɔ ɔbi zakat ɔbi nafila ɔbi sabaka lam ẹni mọ náà sí dọ̀wọ̀ èyí ẹni mọ náà mọ̀rí àti dọ̀wọ̀ èyí. Innakum kuntum qauman fasiqin. Azaafu ni nene akana kama azaafu ni nene. Kirako nyaba ni nene akana kama o be nene. Udiri ọ̀yàrá wọn nene. Mudafi jọ ọ̀yàrá wọn nene mọ́tòtòmì lóòmùdé mọ́ta bàbá kàṣẹ́lẹ̀ dọ̀nà ọ̀dọ̀ òun èyí وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يقوم الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا

omori bene na jereka nuko wonto omori bene ya jereka kama ba muhammad sallallahu alaihi wasallam onto ya abanni yoyi kiro no bene na eba onto abannabi na ya jereka emenyo do wala yaquna salata allah wa man kufara ara wani kenan na kusala de kenyi ruwo ruwo

يراءون الناس ولا يذكرون الله إلا قليلا أمريكي منافقين أفتح ما قصلا ده كويتا يرور يراءون الناس إيه أميابا إيه أميابا كنا كاكين وكومري إيه إذا لو سيتياني أبي يتبعي إيه ماني إنه ما قوى أبيتي wọ́n mú tóbi sọ̀rọ̀ sọ̀rọ̀ ọkà kan kátìlì múnádìkì ní sọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀nà sọ̀rọ̀ fàj ọ̀nà sọ̀rọ̀ fìlẹ̀ṣà ìsọ̀rọ̀ tọ̀bà ọ̀nà sọ̀rọ̀ ìṣẹ́ ọkà tẹ̀lé wọ̀ jẹ́ ìka ẹ̀ nàá nàkà ẹ̀wà kẹ́ ètò inú mi tó rẹ̀ ẹ̀nà ẹ̀ kà máa rẹ̀ lọ́tún tóbi. wọ́n yóò fi kúrò náà ilà ọ̀hún kàwé. riri woro enenyi yamiyami aya nnọ na-ete nsọ na ne ya na-akwụ eminesi ihe bụ ya amani ije arabanye ka anyị sasị tọhe tọba gbogbo omori kukakukata ẹ yà sẹ iṣọ tẹhẹ ama ẹba iṣọ lọsọ ntọmọdé mi kukakukata. by force. فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتذهب أنفسهم وهم كافرون وكفكت ما صفاته أبوه ààrẹ wọn yẹn mẹ́mẹ́ lè kẹ́mẹ́rẹ́ sí méjì à mẹ́rẹ́ sí mẹ́rẹ́ mẹ́rẹ́ mẹ́rẹ́ mi àgàmì lómòrì yìí lọ́wọ́ àkáyé tó mọ̀ sọ́lọ́mọ̀ sọ́lọ́mọ̀ káyé fọlá ẹ̀tọ́ òjì bó ẹ̀ fọlá òjì mi ká mú wá lò ó mú fọlá àwọn ẹ̀tọ́ òmùdí àkáyé tó mọ̀ sọ́lọ́mọ̀ sọ́lọ́mọ̀ káyé. kai ugbe menyi ekehe nene o nene uje ne mma ọsùn bẹẹ tẹ ọ lọ òbí mi yìí o sọgbà òbí mi yìí o lọtọ tó mi. asọ́kàrí yìí bẹ́ẹ̀ kà abẹ́ ti mi tó bẹ́ẹ̀ wà ní oṣù bẹ́ẹ̀ wà ní ewu ẹ̀rọ mi ní òkúrò ọmọ àwọn ìgbómọlú bá ṣe ń yàrá ẹ̀ dáàbò gbogbo ìṣètò wọn ẹ̀kẹ́ ọ̀wà èṣù ojú ọ̀wà ìjàdùkọ́ náà náà ń dọ̀wọ́rí màá ní kẹ́hẹ́hẹ́ fẹ́ wà ọ̀nyára àti ìwé kò ní òkèlè láti ń tọ́mọ̀ yìí. sẹ́wọ̀ òun lè rẹ̀ ìnáwó ní ìlọ وتوقع أنفسهم وهم كافرون إنما يريد الله ليعذبهم بأن يعذبهم li adiba mu biha fil hayati dunya omori kai ogbo ma ni kwewa abo òru yọmọ ni mẹkẹ máa bọ ọmọ orí mi ní nǹkan ọdún sóyàwó wa ilé ọmọ náà ni. ọmọ nínú okòwò ọyọ ọmọ amẹ ugbo ọmọ amẹ náà wọn sọ àlùbáríkà yìí. èyí ọmọ asẹ́yìn mà dábìlì ní sẹ́ àlùbáríkà yìí. asebiri ka o ma mma ọba ayé àti mma na mma muhammad rasulillah sallallahu alaihi wa sallam ọmọ yìí yẹ bọ ẹ ìnáwó adúláàbìkún wà adúláàbìkún àdókòwàlùbẹ̀kún fáadàtò ọmọ yìí ká yín ní iṣẹ́ náà bàbá náà bàbá ló jà náà bàbá ló jà ẹni sẹ kata fẹ ẹni o ìzàmẹlẹ ní ikú ní ìfẹ wúrẹ ọ ẹni o ìzàmẹlẹ ọrẹ yóò tu ẹni ìjọba àǹkìrí ní wúrẹ ọ wọn wọn abọ ká bẹẹ wọn ní yá lójú ọmọ ọmọ ọkọ wọn abọ ká lójú ọmọ ọkọ wọn ní yá alùpùpù kẹyà àyẹ̀kọ́ níjà ẹnu sọ̀rọ̀ yìí nẹ́tẹ́ wúdi kẹ ojú ọmọ mà ọ̀kọ́ níjà oyún ọmọdé kàtẹ wọn bọ lọ́mọdé àtàrí ní sọ̀rọ̀ yìí ìjẹ̀dùkú abẹ̀lẹ̀ kejìrí abẹ̀lẹ̀ múnáàtì jẹ̀lẹ̀ kò lọ́mọdé òun ọ̀kọ́ gbúyìí wà ẹni ẹ̀ẹ̀mà àsọ̀yìnbó kama na ọmọdé yẹn sọ ma sọ sọ àwọn wáyé náà hẹn ugbẹ mi ni bá ọmọ ayé wa dẹ́ẹ̀ má kányà dẹ́ẹ̀ fún wàhálà inú ọkọ ọkọ inú ìgbogbo náà ọkọ gbogbo orí ìbàdí yìí ju àwọn ọmọ gbogbo orí ìbàdí má bàrú gbọ́nà kọ̀ọ̀bí òzè amẹ́rẹ́gbẹ̀ àti ìkànnì ọkọ̀ lọ́kì ń tó mú anyada wahala na hitua na hyɛ kɔɔ na ɛbadama ne nyina yɛ dɛ amakanya na yɛ sua olisere kafa ne sɛ mɛ kafa ne sɛ mugbe mene akanya no rabanya mɛ kasɔ no kubu no sie ọmọ kàtẹ́wù ayúwòrì náà máa yá àyọ́ kàbọ́lù kúkú lọ́rùn ló sì yé olùdí nínú kàtẹ́wù náà ayúwòrì náà máa yá àyọ́ àtàkànyẹ máa yá àyọ́ oríṣi gbogbo náà kù. lọ́sọ̀ tó wù. ìrẹ́mi ìwé ọmọ akọ ọkọ wàhálà ọmọ mi kọ ọkọ ọkọ náà máa yá àyọ́ ọkọ gbogbo náà ìjọ ọ̀rọ̀ àkókò ọ̀yọ́ àwọn ọ̀nà kó yẹ ẹ̀yọ kàṣọ́kà àṣẹlẹ̀ kúkú bọ́ọ̀lù ló sì yé ọ̀rọ̀ kẹ̀yẹ náà mẹ́ ọmọ kẹtẹ́yìn olùdí èyí òun ló múlò sí mẹ́rin rẹ̀ èyí òun ló múlì ọ̀ṣẹ́ ìdọ́wọ́ mẹ́rin rẹ̀ lọ́dọ̀ ó lè gbé ẹ̀họ́n náà ní bí wèé lè tó ká àmì kàánù wèé kúkú ní ìdọ́ wèé kú nyere ya ọ̀sán lórí lò kàṣọ súnmọ́ sí ṣẹ́wọ̀n náà mọ̀ ẹ̀ dàtọ̀ lọ́tùntún. ẹ̀rọ náà ẹ̀yìn ọjọ́ wọn lórí òun yìí ẹ̀rọ náà ẹ̀yìn ọ̀sán ti rẹ̀ ẹ̀ yẹ ayamẹ̀dẹ́ ọ̀yìn rẹ̀kẹ̀ ọ̀yìn rẹ̀kẹ̀ ìtẹ̀ ọ̀yìn sọ̀kẹ̀ ìtẹ̀ ẹ̀ ńlọ́kọ̀ olóṣè ọ̀rọ̀ bí náà kẹwàá ọmọ ayé mi ò ṣe tuntun ẹ̀ ọ̀fọ̀pẹ́ ọ̀rọ̀ ewu náà wúlò ọ̀rọ̀ wa ewu náà wúlò ọ̀rọ̀ ẹ̀ máa ká àyàn náà mi ká àyè kẹyẹ nínú ẹ̀ ṣe tí mi nìyà ẹ̀mí mẹ̀kẹ́ ẹnna sẹ ma ka nyɛ ɔmo no abɔ shɔtin kula ɛnna nyɛ mi ɔne ɔno five hundred million na ɔsɛ four hundred million shɔtin reserve reserve no ɔmo na ɔne one hundred million daare one hundred million aa nkwa kɔ mɛwa mɛwɛza ɔkɔkɔ na mɛwɛza ɔno de di one hundred million ɔno de mɛwɛza one hundred million ɔno de mɛwɛza ɛhyɛ wɔn ɛtɔ wɔn kɛmɛ ani sɔ wɔn mɛka yi hundred million nɔ ɛyɛ ɛyɛ na anyɛ toro a ɔnyɛ toro a n'ɔwɔ kɔ ɔba amu na ɔwɔ na toro a baagi akɔ na ɔna anyi wɔn na fifty million ɔbɛ fi fifty million wɔn na ama toro a wɔ ɔlɛ ɛhyɛ wɔn atene four hundred million anabi di da ban na ɔlɛ four hundred fifty million bi di da wɔn na ɔyɛ yɛrɛ na de ka hundred million nɔ ɔmɛ kyinɛ kɔɔrɔ kyinɛ.

tọ́tù tó mọ̀rí nù kọ́má na rìsáàbà máa kà á wà wọ́n kéèbí ìsìnkọ́ mọ̀má ju bọ́ mú rìsáàbà ẹ̀yẹ kọ́má kúnyẹ́kẹ̀ ààrẹ. lọ́tù mi mẹ́ ọmọ ẹ̀ ha ẹ̀yẹ ni ẹ̀yẹ lọ padà lọ ɛyɛ mo du wia mi lɛ wia mi ɛwɔ mi amɛmɛ kɔ mo ma gara akɛ ɛmɛ yɛ dɛ nipa ti ɔlɔ ni wata nti na nipa ti yɛ wata wa wotu ba ta nyama dani oyi ɛtɛ ba la Ana to ko kɛ wiri anani ewu n'omuli ɔsɛ kɛmɛ ɛni ere omuli. ero ka ye enyi wọn omuli onye ọsịsọ nhụ na enwe babanye na enyi lọ gẹwa ebe ka nyi rizal bani ka jụọ nwere rizal eme ero yes, let's wọn ní ìdílé ọkọ wọn yàn ẹni wọn bẹẹ ní kókó ra mu náà wà bẹẹ àárọ ọsídà ìgbò ẹ wà káàkiri ọ̀nyára ọmọnìṣọ ogbó náà yìí òkú kẹrin náà wáyé náà ìdẹ̀jọ́ kan náà bọ̀ ìdẹ̀jọ́ náà kókó rẹ̀ wẹ̀ yìí náà lọ́kùnrin tó wù mí. òdìyẹ tẹ̀tẹ̀rẹ̀ káyé ẹ̀wà àkọ́nà sùn ní ilé ha ọ̀nà sọ dáa nyẹ ló kúkú rẹ ọ̀nà wọn ẹ̀kọ́ náà sọ eré ọ̀nà òdìbí ẹ wà họ. alijama ń wọ ẹ̀rẹ̀ ya ẹ wà kọ́sọ́nù pẹ̀lú ẹ̀kọ́ ìkẹ̀lẹ̀ ẹ wà nọ̀rọ̀ ni. ohun múlẹ̀ máa kẹ́lẹ̀ ọ̀nà kúkú rẹ kó lè ti kẹ́lẹ̀ ẹ̀ wàá hẹ́sà wàá hẹ́sà àdẹ lóyè kẹ́lẹ̀ inú sọmú hẹ àbá àwọn ọmọ èyí à ọnà kókó rẹ wò ó rè ọmọ àfọmọ ká ayé òdòdó tó nírè náà wọn ayé kẹwàá bá a sè é ọyìn náà sèpẹ ẹsùn lè kúrè òun nà rè ọrọ àwọn ilẹ̀ ìsàtọ̀ bàbá ebèbè ọnà kókó rẹ wọn wọn lùlù wa ayé pẹpẹ sùn kú bẹ́ẹ̀ mẹ́rin ọnà rẹ wọn gbà nìyẹn on to muri emre o kai kama ayo ebebe onokoko ra wa na onuru wa ele ni mo na re de kagwa ni ke ma ko de ni manya e ba ah, abe na me ko ra Ọ̀sẹ̀ tó mú ní. ayon to muni kai fala tu'jibika amwaluhum wala auladuhum kasu da ko yume ugbona ni me ke dire ba ne ori munafiki ne afezi elema eh انما يريد الله ليعذبهم بها في الحياه الدنيا ولو بريش كما شعب انا واو يعني هنا انا اصلت التوبري مش كنا سوا يعني انا هنا انا ọlọ́mọdé ṣe sọ yàrá kẹfìrí àbàmì ẹ̀múnáṣìkì àbàmì ajínigbé àbà irú bẹ́ẹ̀ nìyí ọ̀nyára ẹ̀ka ẹ̀sọ́ rẹ̀ òbẹ̀lẹ̀ yàrá bẹ́ẹ̀ kó àgbo náà ọba kànyàrẹ̀wá ìjọ oríṣi kẹsẹ̀rẹ̀ náà ọba kànyàrẹ̀wá mẹ́ẹ̀ka yóò dùrẹ̀ yìí lẹ́yìn ìjà àyẹ̀sọ̀ àkànyẹ́ bẹ́ẹ̀ nìyí. ina jin abu ne ka kijan jasa muta banya bangi ne yoze a ku business ani ba ci ba hire trailer trucks ne muta ba banya ma kan muta na sai kwanya oban banya ne ne yoze ini ka kwanya ba ayo aba kwanya ho da na na aba Tuwa tuwa tuwa tuwa tuwa tuwa tuwa tuwa awo pɛkyɛ yɛ ɔwɔ kɔ ɔmo nka ato mo kɛ ama enyi sɛ mɔɔ items ɛnɛ a keke yɛ yi na oyɛ ɔmo yi ebi a wɔwɔwɔrɔ wɔdɔ ka a anya e na e zi nɔ ya nɔ omori ọba yẹ nikamka yẹ ogun náà omori ọba sọ omori ọba ogun alibarika do sere do esiri ogun náà yẹ amin ezi ọdún omori ọba sọ yẹ ma omori ọba ewu jẹ alibarika do sere do esiri jẹ náà yẹ wẹ hàn yẹ tẹlẹ nínú wẹ yẹ bàkà ma ọba mọ insha allah omori ọba yẹ Ọ آمين ثم آمين أولا معنى إني أوزي أوزي أنا ينور أيوا أقوم بيدك na munafike náà ìdíyẹ yẹn wọ́n yìí bẹ́ẹ̀ ní ọ̀gbọ́n islam àmọ́ bẹ́ẹ̀ sọ munafike lẹ́tẹ̀ pé kò ojú islam.

obere eri examples models inaba inokò omori rẹ ilẹ lórí ìwé wa lórí ma hama ọ ọhama olùkọ́ni di ha bá ọsọ àtàwọn ní jẹha bẹẹ ọ̀nà tètè bu ìdìmọ̀ nyẹ ẹgbẹ́ àkújì mà má nọ ayé ọ̀yẹ́rẹ́ ibi bóyẹ̀rẹ̀ iná bóyẹ̀rẹ̀ iná lọ́kẹ̀ tó wí. àwọn ọmọ náà lè kọ́ lọ́dọ̀ mórí kò sí ṣèyí dì ló ẹ̀jọ̀ yóò di ilé ìdí ẹ̀ka ni mo mú sí dọ́tí rọ̀ka ìṣiṣẹ́ yìí bí oṣù ẹ̀rọ ni mo mú sí dọ́tí rọ̀ka yìí ọ̀ìzá máa yẹn náà ni kò ṣiṣẹ́ yìí bí ọ̀nà dọ̀ ìlú ọ̀nà ọ̀dọ̀ ọ̀gá gẹ́ ọ̀gbìn pa wẹ́ẹ̀ dọ̀tí rọ̀ mùnàbùkú ọ̀dọ̀tí rọ̀ ìzọ̀nà náà nà bọ̀ ọ̀rẹ́ bọ̀ ẹ̀ lọ́tí ojú mu ní. náà wo owó àbújá lọ́nà anásí ìzẹ̀ ìzẹ̀ ìzẹ̀ mọ́ mórí àbọ̀ náà bọ̀ ìzayọ̀. náà wọ̀ yọ̀yọ̀ wíwọ́n abdullahi bin ọ̀bẹ yìí fọ́n lórí ọ̀nà abdullahi ẹ̀nà yìí wọ̀ abdullahi àmọ́ ẹ̀sọ́ yìí máa kẹ́ abdullahi ẹ̀yẹ́ wọ̀ ẹ̀rọ àwọn wọ́n máa kí sọ́yìn náà kẹ́ ní tí sọ̀rọ̀ sá abdullahi ibn abdullahi ibn ọ̀bẹ yìí ibn salu abami ọlọ́mọ kàánìkà yìí. ha kwa ndị banu mustapha ọka eya ire ere muhammad yi ọmọ sí màkìrì ọmọ mẹkàkà yìí sí ní ilé ya ọpọ ọrẹ ya ọpọ ọsàpọ àmọ sí ní àpọ ọrẹ ya ọpọ ọsàpọ. bákan ní ọrụ n ṣe ń ti suwaida ọkọ náà wájú ẹ̀ ní muhammad náà ní bá mi sọ ní gẹ́gẹ́ bá mi sọ ó sì rẹ̀ kú abdullahi bin abdullahi náà rẹ̀ yóò sì rẹ̀ kú ọ̀nà munafiki dìbí àbùkù ọ̀nà wọn kúrò munafiki ọ̀nà yóò rẹ̀ kú báyìí ẹ̀rọ náà bá ọ̀tá rẹ̀ ìbàdàn náà máa sí ẹ̀rọ níta ìsọ́wọ́n mẹ́kiri ẹ̀wúrẹ́ ọ̀nà ọ̀pẹ́ ẹ̀ òní ní abdullahi bin abdullahi bin salul

kàkà kàkà kí n yẹn tó dọ̀ kọ́ níbi dá ká ni dá. lọ́tọ̀ tó wù. àfẹsẹ̀yìn ìjọ́jú múnájú kan náà nìkan àbá sọ̀rọ̀ ajú ẹ̀ muhammad àmọ́ ọ̀pàrà nìkan ní bàrẹ́ mọ́nà yóò ní jẹ́ nínú àmà àzọ́ mi hàlà àzọ́ mi. ọ̀rọ̀ náà mọ̀nà kata ọba àgbọ̀gbọ̀ mọ̀nà amáhà lẹ́pẹ̀. Esikọ́nà kẹ́kọ̀ọ́ náà mọ̀nà kata lórí tó ń wúlò ní bàbá ọ̀rọ̀ náà wọ́n ẹ̀sẹ̀ yẹn lẹ́wà ẹ̀lẹ́ bẹ̀rẹ̀ mọ́nà gbàdí dàda. Ọmọ yẹn ní sísẹ́ ní múnafi jẹ ìrẹ́ ọ̀kẹ́ pọ̀ náà lọ́wọ́ ní múnafi jì náà ìrẹ́ ọ̀kẹ́ pọ̀ náà sẹ́yìn ìlú múnafi jẹ ọ̀dùnkà yìí. Adé màdí lè lè tẹ̀yẹ̀ wọn kàbá jẹ́ òbòbí ṣẹ́ẹ̀ kọ̀bọ̀bọ̀ kọ́ àbọ́lé madina ọ̀bọ̀bọ̀ mi di àbọ́lé madina ìmú tí nyọ́nà nẹ́ẹ̀nì yín náà ni dọ́tò mo ní bàbá madina dọ́tò mo ní mi ní ọwọ́ madina lẹ́yìn ní lẹ́yìn ní kúkú di ìka ní àmà yàgò láàrin ọmọ òbí. Bí ló ń sùn náà? Ọba yẹ̀ mi kì í gbúná fíjà nìyí fọmọ wa si yẹn bẹ wọn ka yi inú bọ má dọ yẹn ti ma dín ọyìn náà àwọn ọmọ yẹn yẹn inú inú bọ má dọ yẹn dọ yìí iná ti ma dín náà ọyìn náà tọ́tún tó wù yìí náà ká yẹn tó wù yìí sọ́kà àmọ́ tó wù yẹn tó wọ́n tó abdullahi bin ubay abdullahi bin abdullahi bin ubay bin salul ujá mama rẹ̀lì abdullahi abdullahi mẹ́rin munafiki ọdún rẹ̀ ṣe eré hàn ní ujá ni ujá mama rẹ̀lì abdullahi ujá mama dọ́ni ní ìkíláàsì ìkíláàsì ọ̀nyẹ́zẹ̀ ìlà ọ̀nyẹ́zẹ̀ ìlà tó mọ̀ nínú àbájẹ́ ìlà tó tó mọ̀ nínú. lójú àmì máa bọ́bọ̀ bèbí ní tó tó mọ̀ nínú àdínà.

dɔɔnɔ wɔ ba dɔɔni kapɔdɔ na ba na wɔ dɔɔ kɔfɛ bi kɛyi ɔnɔ na wɔ ni rɛ yi rɛ ra di mu na kiki rɛ so. lọ́tọ̀ mo ní kẹ́ ọmọ kàkà wà bá bọ́ọ̀lù wa náà kàkà wà bá ọ náà kàkà ọmọ sí ní ma wà sí rẹ̀ mánì. wọn bá wà káàkà wà bá wà náà káàkà yìí muhammadu sí náà wà sí rẹ mánu ìsì rẹ mánu sí máa wọ wa. dúkìá ni sàràbù ọ̀gá náà di ìwọ̀n madina lọ́nà jẹ́ inósì ọ̀nà jẹ́ ìṣàdà ní ẹ̀sán. adamawa sí mímú zọrọ kọlọ̀ kúkú madina dúkìá ni ká wẹ́rẹ̀ madina. ụmụ èwe jù ọ̀nà òwò jù àwọn ọ̀ka ẹ̀wà sí ń màdínà bí àmà sí ń màdínà ọ̀nà ọ̀nà bá mmadina kwa. sọ ọ̀nà bá ní amábá bẹ̀ bẹ̀ jẹ́ mẹ́ ẹ̀wà náà ni wọ́n èwe màdínà pa ẹ̀ ojú omi yóò ti mi jọ lọ́wọ́ sí mi fẹ́ àbá ọ̀hún o wọ́n ti tó mi. azẹ́fẹ́ni dáhà ọ̀tún ọ̀sán sọ́mọ́ ọ̀kẹ́ nyọ̀bà ọ̀nyọ̀bà ẹni wọn ni ọmọ ìdọ̀ wọn ni yẹ pẹ́ntẹ́ náà ìdọ̀ wọn náà ọ̀nyọ̀ kàtà. àpò òsì rẹ̀ ọ̀nà tó mọ̀ yìí kúnlẹ̀ wọn ọwọ́ ta àti húnà dantọ̀nyà ntànnìyà tàbára títì. ìbá sílẹ̀ èdè tó mú yí jẹ́ nílẹ̀ ìrádà wọ̀rọ̀ nyà wọ̀ ìlú kiri ìlẹ̀ ìrádà wọ̀rọ̀ nyà wọ̀ mà ń tí ọkà náà kúrò ní wọ́n dúró kúlẹ̀ èdè tó mú yí sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. lọ́kùnrin tó mú yí yɛbɔyɛ bɔ no yɛma ba no bɛsi yɛma ba no bɛsi sogya no bíbélì mi tontom wò yi lọkọ yẹn tontom wò yi abẹ́ mi si na wọ́n afẹ́tí mẹ́wàá ọ̀yọ́ mi ọ̀nà títí òkú ma ọbẹ̀ ìsá wò wúlò ọ̀sẹ̀ lára kókó náà yẹ kó tó di yọ àmọ́ wíwọ́n wúlò ọ̀bá yìí lọ́tọ̀ mọ́ ní sọ̀rọ̀ àwọn ọmọdé wọn o sì jí òkú mọ́ o sì jí òkú mọ́ o lè jí òkú mọ́ lórí tó tó ń tó tó ń tó wuli náà wọ́n kọjá wọn kó sábà yà ó bẹ sábà o yẹ kó kẹ́ ọ́ ní o sì kú lọ́tọ̀ tó mú ní lọ́tọ̀ mú ní wẹ̀tẹ́ dọ́nà àbá kúsà láyé umar alfaro dọ́jọ́ ìjọ tó mú ní lọ́tọ̀ ìwọ́n tó mú ní wọ́n lè kúsà láyé àbí kò múná gáàbì nítorí wọn gbà ọmọ tí ó lè ṣiṣẹ́ mọ̀ kúsà láyé ọmọ kéèyàn wọ́n tó mú ní múná gáàbì nítorí wọn kà máa

báfọ́rẹ̀ ìjọ ìjọ mọ̀rí mori ń tẹ́ ẹ̀fẹ́ àdọ́tọ̀ mori yìí àrọ̀ ọ̀fọ̀ rahim alábàárẹ̀ ń bẹ̀ mẹ́mẹ́hì káàkiri mani náà dọ́tọ̀ mọ̀rí yìí máa mistake fáre united german báfọ́ ìjì ìnìyàn lè kọ́ ẹ̀fẹ̀rẹ̀ ọba lọ́mọdé káyọ̀ká yìí ó lè ó lè wọ́n pọ̀ ìjì ìnìyàn oge ya ti po ije ile iwa wọ́n tó po ije ile iwa kò pẹ̀tẹ́rẹ́ o ọ̀nà ọmọdé ọ̀nà ojì ile iwa. wákà wọ́n po ije ile iwa èkó wà mẹ́mẹ́ ọ̀nà ọmọdé ọ̀nà ojì ile iwa múnáfíkẹ́. eyi sè du community eyi sè dẹkùrà àti múnáfíkì ògèlè gèlè. òkú ọ̀bì kúkú dìbí ọ̀bì virus dìbí ọ̀bì. ọ̀tí ọjọ́ mi kù. èyí ṣe du ẹ̀kọ́ àti múná péjì. mo yọ ká fún ọ̀rẹ́ mi. ọmọ wa bá ọrụ ahịa múná bìkì ọmọ lẹ́kọ̀ọ́ mo yọ̀ báyà yìí omi ní kẹ́yì tó bẹ́ẹ̀ ní tó jẹ́ mímú nínú kọ́nà tó sọ ìyàwó wáyé náà ọ̀nà bèèkì sọ́sọ̀ sorrow or sadness of your bẹ́ẹ̀ ní sáà lùbáríkà yọ ogun náà yọ rẹ̀ wọ́n sáà lùbáríkà yọ ìjọba máa ń bẹ̀rẹ̀ ọ̀nà lùbáríkà yọ. bàbá yóò fi yọ láti ọjọ́ mọ̀ ní ọmọdé ọ̀pá yà pààyàn ọmọdé ọ̀pá yà pààyàn. ọmọ orí ọmọ ọmọ náà ti gbé nìní àbújá nìní rọ́ọ̀yà ilẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bí sùn ọ̀pá bá kà fún sùn bẹ́ẹ̀ rẹ̀ bá ṣẹ̀hẹ̀ tẹ́tẹ́ ilẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ ṣẹ̀hẹ̀ tẹ́ su wọ̀hún káàkiri bẹ́ẹ̀ kí ilé fún kẹ́fì ṣe é ní sùtò bá náà wọ́yà ọ̀dà náà ìbánáwọ́ ìdẹ́lẹ́yìn. bẹ́ẹ̀ sọ́nà ọdún díjà náà bọ̀ ìjọba ìlú ẹ̀hẹ́ sọ́nà èsì yẹn mẹ́ọ̀ká yìí ọ̀dà mọ̀ká mọ̀ náà mú di yìí náà mú rí lọ́tí ló tó múlò ó múlò ọ̀ká ẹ̀yẹ. wọ́pùlì ìlànà ìnà kéèdì màtín yóò múlò àkàrà ẹ̀dùn bí lọ́dọ̀ wọ́pùlì ìlànà ọmọdé ọkà máa ọmọdé kẹwàtì máa kẹwàtì ẹ̀fọ́n máa ma bọ̀ wá lọ́ọ̀ni dùbọ́ yìí wá bẹ́ẹ̀ amẹ́rẹ́ sọ̀dọ̀ àná bẹ́ẹ̀ ní ló kàyé. Anyway, emiri rẹ ẹva emisikọya the àbọbọya they are on top of their game ló ń wúlò ọba wúlò yìí wá ìnàkéjì pàtì wọ́n tó mi. إنهم يكيدون كيدا وأكيد كيدا فمثل الكافرين أمهلهم رويدا innahum yakiduna kayda omori munati kene ati ndigene ne kemirawa yakiduna kayda e ya mi to dibi wa akidu kayda awon omori ye je yo ya ti se bi e to digene àwọn ọmọdé mi ṣe ń wòye sí ètò dìrí tẹnuwọ́ tẹnu mi tònà tètò lẹ́lẹ́mẹ̀ àwọn ọmọdé mi ti yàn tètè ọ̀ẹ́gàlè tẹ̀ mẹ́la ọ̀rọ̀ ẹ̀rọ wà wọ̀nyà. مجد الكافرين أمنهم رويدا أمو يا كريم تومي جو تومي نالك ميرا بنسا نبوا أمنهم رويدا kɔyi na mo wọn nana omuli ba na bɔ ɛkyɛ ana ɔbɛ nɔ lori omuli ɔta nbɔ bɔ ebi ɔbɛ ɔmɛ nana bɔ ebi ɔbɛ ɔmɛ nana bɔ akyɛ wɔn amɛ ẹ̀yàmá ayéra àtàdí jẹ́ iná ẹ̀ máa ní bẹ́ yìí rẹ̀ máa wúwẹ̀ bí lójú rà lu èrè àti àkìrẹ̀ ẹ̀ rà wọ́n mẹ̀ bá máa mi ra ẹ̀bọ̀ bọ́rọ̀bọ́ náà mi dọ́gù wẹ́ẹ̀yẹ ẹ̀mí kò ní ẹ̀mí ọ kí bákan complete wọ́n mẹ̀ mẹ̀ bọ́ ìbò rẹ̀ fifty years ah ẹ̀nà mẹ̀mí fifty years ọmọ mi dọ́gù wọ́n rẹ̀ ka kàyé. omuli ọkadara kawara ehi fifty years ahead ụlọ ekwu mmemme mmọzọ mba gwara awọ mere anyị ma na-abịa na ọgụ ekwu ọhịa abụ na mmiri ka ọchọ tinye si ya ọchọ ọrụ sọgbere mmiri ọba ya ولا تؤذيك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتذاق أنفسهم وهم كافرون نعم. إنهم لمنكم وما هم منكم dẹni tẹki diọ de jesu dẹrẹ bara ma yẹrẹ ọmọ kata hun ẹwọ ẹyẹrẹ ọmọ yà mọ bẹẹ kẹ yẹrẹ ọmọ yà. ọmọ yìí kà yé n'ayọ̀ nìkẹ́ rẹ̀ wọ̀ yà ni yóò ẹ̀ náà yà fẹ́ òní ni ó yẹ ẹ̀ ọmọdé kama abẹ́ ìní ní àká àwọn èyí àwọ̀wá àwọn tó dìí àwọn èyí dìí kọ́mù ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí àwọ̀wá káyẹ́ kẹsàn ní èdè òyàwó agẹ́ ọ̀nà ọ̀gbọ̀n ní èyí alùpàwà àwọn èyí náà mẹ àwọn èyí ní ìjọba òótù bí ìrọ̀ bí ìrọ̀ ẹ̀jọ̀ ọ̀gbọ̀n kìí. حكم دول الخوف الشديد ويبقى تنفع لكن تمرين ويالفون بالله إنهم لمنكم إنهم لمنكم إن سورة البقرة جمهوري رأي كريم منافقين نيلو أمور وإذا شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون أين لما وذلك الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون amanna ọmọdé ìkẹ̀lẹ́ lágẹ́rẹ́ kó omori amadọ́wọ́ tó ẹgbẹ́ rẹ̀ rẹ̀ rà bẹ́ẹ̀ ya munafiki nìní bẹ́ẹ̀ ya kàyọ̀ kó omori òkú rẹ̀ náà nìka ọ amanna ẹ̀wọ̀n ni mẹ̀rẹ̀ yìí dọ́wọ́ àwọn aráyè mẹ̀rẹ̀ dọ́wọ́ ma ẹ̀ bá ma dọ́wọ́ tẹ̀lé yìí nà. وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون ẹni tó jí ń di yàrá amáyà ń kiri mẹ́lì ní ìjọ ẹ̀mí ni eléyìí wa kẹ ká ẹ wọn bá wọ ẹ bá wọlé wọn bá yà ká ẹ wọn bá mẹnẹmẹnẹ jẹ ọ lè mẹni tura bẹ ká kọ́ni ìnàmà ìnàmà kùn ìnàmà náà mùsùlùmí ọ̀gá ọ̀gá wọn rẹ̀ ẹ̀ ẹ̀ wọn bá ọ̀yà wọn yíyẹ mi ni wọ́n di ẹ̀mí wọ́n ẹ̀sì yẹn nọ kárakára kára kọ́ ẹ jẹjẹ ìwọ́ ẹ̀ kí èmi ni wá bí ẹ̀bí wá ìsìn láti ọjọ́ orí mi wọ́n yá lè kún abẹ́ láàrin iná lámì. Ìkàrún làwọn kan wọ́lá àwọn mi kan wọ́lá àti ẹni mú náà kíkà ọ̀rọ̀. Èyí kú ọ̀hìn ọ̀rọ̀. Láti ọjọ́ orí mi. Orí àṣẹṣe apesa akeka ne n'ekyi ne oyi ko didi dura ɔka hɔ maa bɔ ma ɔka mutɔ nyame saa lẹ́yìn tó di omi dẹdẹ kú bá yìí dẹ ká àwọn àtàwọn ọmọ mi kà yẹn wá ìyẹtọ ẹ wọ́n kọ́. lọ́dọ̀ tó wú mi. àwọn ọmọ abẹ́rẹ́ ni bàbá adáwò rẹ̀ ọmọ ẹ̀kọ́ rẹ̀ tó lù mí ẹ̀wọ̀n àkọ́tà ní bàbá adáwò. á ní bàbá adáwò. dọ́mọ̀ hmm. àmọ́ èmi ṣe mọ́ lọ́wọ́ kọ́ mọ́ láti àkúmú pẹ̀jọ́ ń sá. lọ́dọ̀ tó wú mi. káyọ̀ wọn ta ṣé wọn bá mọ́tò yá mi mọ́tò kùtù àmọ́ rẹ̀ ni. لا إله إلا الله بني آدم يا نبي آدم لا إله إلا الله محمد صلى الله عليه وسلم وما هو تبيك يا مي أين يرني ريان جمهورية ري أنك يا نبي آدم إن لا كريم أنك يا نبي آدم múlẹ̀ pẹ̀lú. lóhùn ìgbà tá a lè kẹ́rù. làwọn ètò làwọn ìjà ń àwọn àgọ́rọ̀ ọ̀rọ̀ tí láwọn tọkọ̀ lẹ́láwọn láwọn ilé ìhìn wọ́n rún yẹn ní máa bọ̀. èso múlẹ̀ tó wá kẹ́kẹ́ yìí ẹ bá yẹ kú ìwé ni bẹ́ẹ̀ kẹ́lẹ̀ rẹ̀ wọ́n báyà ọmọdé àkàyọ̀ tó múlẹ̀ ọ̀rọ̀ ni wọ́n tó múlẹ̀ ìrẹsẹ̀ ìsẹ̀kẹ́ yìí. ẹ bẹ̀ wọ́n wá yà nínú a ẹ̀fọ́ ni o àbẹ̀ ẹ̀mẹ́ àka àmọ̀yé ọ̀rọ̀ wa àmọ̀yé àfọ́ àkàrẹ̀ ọmọ nù èyí eré kíra ni èyí iná kúrẹ́ náà nìyà ewu ló náà wọ̀n àǹdẹ̀ bó wà nílé àka wa dẹ́bìlì nì ẹ̀ wà na dẹ́bìlì bílẹ̀ òní mà ẹ̀ mà ni yọ kọ̀ ẹ̀ kẹ̀ wọ́n wà ní yà wá ní do mori ba tan kai law ya jidu na marja'an ke ba wura woni ni to koro no ni be ne ru le zi e ru le zi ah wa ya wo kan e, e, ke ya pe woni ni uzo be ya ko wa so mori a kai ba no law ya jidu na marja'an o mori kai e ru le zi be no ro to ni ene zi na e ma ni be kana ko re woni aw makoroti, abi ba ko na ha na ma e ma ma iwa Makoroti izo jamu maqara bi mana kahf wa kahf ara manyi underground tunnel underground tunnel ya

ne kuro de ihu ni ni ne kuro de ihu ni ni wọn mi ẹjuma hɔ ɛfa ti bɛ anam ne siri ani yɛrɛ ka wọn wọn ferege wọn wọn ferege ne sahu fɛtɛrɛ ehe ha ne ye zena. رجعوا إليه وهم يجمعون. رجعوا إليه وهم يجمعون àdìmá bẹ̀rẹ̀ ti dẹ́ka wọn ẹ̀rọ yìí sọ pa oyi ìdè òsì ìdè oyi ìdè náà ká wẹ́ẹ̀ nyà wọ́n ẹ̀rẹ́ sísítà wọ́n ẹ̀rẹ́ sísítà wọn bẹ àdìmọ̀ òsìlẹ̀ náà ẹ̀rẹ́ jẹ̀má lóko ní ìlú yìí wa èyí ìdè wa nyà wọ́n wọ́n wọ́n rẹ̀ mọ́ rẹ̀ lè tó wà á bá wà lẹ́gẹ́rẹ́ wọ́n bẹ̀rẹ̀ àpọ̀ the ram man slọtù tó wù nínú náà. ọ̀pọ̀lọpọ̀ máa ń yàgòdúró kàfé sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń yàgòdúró kàfé sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ nínú àròkó wàhálà ìlànà ọkọ̀ òmìnira ìlà àrùn yẹn ọ̀pọ̀. ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها وإن لم يعطوا منها إذا هم يسخطون كاتب تولين سابع من كيته إذن مرتين ذو الخويسير صليبه أنا آه، ما هي ذو الخويسير منافق بيان عليه an ke dabbar da kais an bere yi munafiki a yi sun tun muri a ka sallallahu alaihi wasallam a yi walima a yi kuma sadaka an tun muri e a ka duk tun wai sai dole tun tun muri baka اعدل يا رسول الله èléyìí yà ọ̀ṣunlọ́lá mẹ́bẹ̀ẹ́bẹ̀ wọ́n tó wù. Bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọ̀ lọ́wọ́ tó wù. Ìjọba nǹkan kẹ́nẹ̀ Omar Al-Faruq radiyallahu anhu. Dọ́kà ìdánlé an ɛkɛ wɔn twɛ wɔn nsuo de titɛ ma taayɛ so bɔɔl wɔ kaki ntwɛ wɔn dɔn tó mo sɔlɔ sɔlɔ bɛ ka yi daa naa naa wɔ fɛ inna lahu ashaaban wɛrɛ wɛrɛ de ne inú ìbí rẹ ɛnà mẹkọọ tó wúlò ɔnà bí abdulayi bin ọbẹ yìí ɔnà bí sọmọ bọọlù bẹẹ kàn án. ọ̀rọ̀ ọ̀gbọ́n ní àbàdí rẹ̀ bá. ìjọ ọ̀tọ̀wé díwì ọ̀rà kò yára bí bụ sí ìrọ̀ ọlọ́gbọ̀ lónà ìtùkí ní ẹmọ náà ní ìhì rẹ̀ mọ̀ ọ̀nà okwukwu kúkú ẹni ìwọ́n bí adó kẹ́ẹ̀tì ọwọ́ kẹ́ẹ̀tì ọwọ́ máa wọ́ máa ìjọ yìí إلى صلاة لكن تؤمنون نقول ما صلى الله لك دع مرض أبو عمر أخوه فإن له أصحابا يحقر أحدكم صلاته مع صلاته وصيامه مع صيامه يمرقون من الدين كما يمرق السهم من الرميه

du ere ka n'okpuru o ɛmɛ dɔbɔ tiri sama lọtò tóbi ju ọrẹ wa kẹmi iṣẹ wa awẹ amẹbi nya hàn ma iṣẹ sí ilé wa má bọ ọdọ ọdọ tó wò gbòòrò lọtò tóbi àmà na mi na dì mí kẹ náà wọn kama yambuku sahamu mina ramiya an papa mɛ toohu ne esopini ne ne ne ne ya o ɔkɔ ɔmɔ ɛmu dɔ tuti nɛ osuma kaka bɔ wɔyɛbɛ isotu mu yɛ kɛyɛbɛ kɛyɛ ɛmɛrɛ ŋuna yɛ kalɛ mɛrɛ tuti nɛ ŋuna ni an an kɛ mɛ ne so pa osugbɔ nnɔ eso pa afa ɛmɛ yɛ ma ɛmɛ yɛ wa pa ɛmɛ ne ko eli ilɔ tɛtɛ gbira ẹ́ kátìjà lọ́tọ̀ tó mú mi de ló pẹ̀lú pọ́n ọ̀dọ́ ọkùn ọ̀dọ̀ tó jẹ́ náà ọkà bẹ́ẹ̀ ni mà tó jẹ́ náà wọ́n tẹ̀lá bò ń tó mú mi títà ó pọ̀ tó sá ó tó mú mi rèé lórí èrè ẹni iye náà pa ilẹ̀ ìṣẹ́ rẹ̀ jẹ́ ọ̀dọ̀ ilé wúlò lọ tó mú ilé ka ilé rẹ xawaare jì ní xawaare jì ní o tó mú ilé wọn tẹmẹ kó hẹn tẹ ẹnẹ náà wà bá bẹẹ dàmú na kẹkẹ bẹẹ jẹrẹ wọn lé bẹẹ yẹrẹ kàdó náà bọ jẹ lọ́tọ́ mú yẹ fi yẹ yìí ka yẹ kuran akeka ẹnyin sẹwọn náà nyi zubiru wọn yẹ ibẹ yẹ wa ibẹ fi lẹ xawaare inni rẹ̀ fún ní ali rọ́jà lọ́wọ́ àná ọ̀kẹ́rẹ́ màsá wà já ọmọ bàkàwá ali mi ní bí wà fún rẹ̀ kú. ẹ̀yìn ní tẹ̀sẹ̀ nìní hawari jẹ̀nẹ̀ bẹ́ẹ̀ àkàlùkùrá ẹ̀tẹ̀ orí mi jì ẹ̀tẹ̀ orí mi jì ilé àkó kìyàmù lẹ́yìn ọ̀fẹ́ màá kàlùkùrá ẹ̀tẹ̀ orí mi jì ọkọ ọsọlọ sọlọ ọkà nkẹ nọ fara pẹ ẹba ayé bi lọsọ tó mi yẹ sọlọ tó mi. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ولما الصريح من أو كثيرا من ما مكاكي only ma ba so mu de ne neo khawali ah, de ne o ma ba so mu de ka ne neo bi abi do te dire ko o ko le ko non on ne abi one thousand and one thousand khawali je ya de and with ten thousand one thousand but of ten thousand ten thousand di ali ló ní ìdí rẹ̀ pọ̀ ọ̀pọ̀ ta lọ́sẹ̀ ojú òkú ní abẹ́lẹ́ mẹ́rin adékùnú adékùnú lọ́sẹ̀ ẹ̀fọ́ káwà ìjọsẹ̀ ẹ̀fọ́ káwà dáwọ̀ wá dáwọ̀ wá ọmọ yẹn ní ka yìí wá ẹ̀ amábẹ́sẹ̀ lẹ́wọ̀n nílé afọ ten thousand ẹ̀ na ẹ̀rú dìde ẹnna ẹwú gègé ebi ali yiri mi ali ọyiri mi kọ́ mi wọ ní ìdè ní ìdìrẹ kúkú èrò ọkà yìí wọn ní oúnjẹ ọmọ jẹ nìyí mẹ èyí ló àmọ kàá wọn kò ní ṣe wa wọn kò ní ṣe wa ọ̀nà ọ̀rẹ́ mi ní ìjọ náà ọ̀ní zẹ́ẹ̀ yẹ̀ sí ẹ̀ máa bójú mu àwíyà ama yɛrɛ sɔ khilafa obi kuni rɛ kɔnɔ ni ten power dɔkɔɔba gɛrɛ jose dene de deni hosɛyi hosɛyi nana baa jɔn tó wɔn ɔno ti nyɛ wɔn ɛwɔ ne dene a bɛti sɔ a ɛti si yɛn no nyɛ ɔnyɛ na si yɛn no wàhálà ti tɛ na yɛsi dɔkɔ yɛrɛ fún yɛrɛ lafa yɛrɛ no ɛdi ti si yɛn no de náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí abámi yóò tó ọmọ yìí ẹ̀mẹ̀ kókó yá yá yá yá ẹ̀ ẹ̀ tó bá tẹ̀ iná tara o lẹ́la ní seventy two àbí kó má seventy three ọ̀bẹ̀rẹ̀ kẹ́ẹ̀. akọ̀mọ̀ yẹ kí fúlàní ni ẹ fún wọn kẹ́hún ẹ̀ yà ẹ̀ yà wúre abámi náà fún wọn kẹ́hún. àmọ́ ẹ̀mẹ̀ yẹn ẹ̀ bẹ̀rẹ̀ kó tẹ̀yẹ̀ wọn ọmọ ẹtí yẹn wọ́n kọ́ àkọ́ ní seventy two kẹ́ máa fẹ́ akọ orí madina bíbí bẹ́ẹ̀ ká ní ìyá ní èyí sọ́tún tó rí ni bẹ́ẹ̀ ká ní èyí bẹ́ẹ̀ kó ìdílé ọkọ máa ń ní kọ́ńtà àbákẹ́rọ. hussein amabajo tó wọ́n yìí bákan wà rẹ̀ ọgbọ́n wọ́n yìí seventy two and seventy three versus ten thousand ìdí sọ́lé ìpínlẹ̀ máa pẹ̀lú sọ́dọ̀ ẹ̀yìn lè yàn lò ìlú ìyìnà dẹ́mẹ̀ ilé yìí à this take over your dẹ́mẹ̀ ẹ̀rọ ètò yìí tó ọ̀hún ìjọba ìdúró bọ̀ ìdíjì bá kọ́ wa dọ́tọ̀ mẹ́tì wẹ́ẹ́dẹ́ ẹ̀ka ẹ̀jẹ̀ ẹ̀rọ àkéyìn àṣeyìn báyé ìdíjì níyàwó òṣèlú tó mẹ́tì wà lọ́dọ̀ ọlọ́pàá ẹ̀mẹ́sì bí hussein ọmọ bàtà bàbà kọ ẹsẹ náà ọwọ́ ṣe ìbínú àtàrẹ ẹ̀dọ́ mi yàrá ọwọ́ ṣọ́pà ló ń mọ ọgbà ẹ̀ náà inú mi dọ̀tọ̀ dèjì náà ìsìn kẹmẹ tó wù ọ́ nìkan ọmọ ẹ̀kú náà kàṣí ni ọ ọmọ àbọ̀ kàṣí ni wa ebi bẹ̀ ẹ̀mí fi dínú bọ̀ ọmọ yàrá kàṣí ni wà nìkan ajọ́ tó ń wù ẹ̀ sí ni adana na enya ya de yiri kemi ne ne na ko de no wakara ko ni ma de ne ne na wane ana wakara wa ti do so pa ko na na ko ana ni ni do so ama wala ma ne ne wono mo ni ba ta da ul istisqa iza alisa da da ul istisqa da ul istisqa de kai do mo ni sho ko ko ni do ni ya ko wi wi po no ni àwọn ọkọ̀ náà mẹ̀yà ni ogún àti lè wí ni lórí oúnjẹ náà kọ́dọ̀ ọ̀yẹ́ lè ká wèé wí ni lè kújọ́ náà kàtí mú kúnà wọ̀ kóró náà kò sí. Lóòwò ẹ sọ̀rọ̀ àmọ́ mẹ́rin àmọ́ tó mo ní ẹ̀ à ń tó mo mẹ́rin ọ̀pọ̀lọpọ̀ jẹ́bi ayé kàwé àkọ́níyàwó àkọ́níyàwó ẹ wò sọ̀rọ̀ one hundred percent ẹ̀ ń sọ wúlò àti fifty percent èmi. àmì ìbàdà bẹ́ẹ̀ni mo àmì láti. anyama bi àyẹ̀kẹ́ ọmọ àmì ẹ̀kọ́ wọn yìí náà àkótábà àbàwẹ̀ ọmọ yìí náà àyẹ̀bàká àmì hajj àbẹ̀tẹ̀ mi ìbàdà. ìbàdà àtẹ́nà ni déèkú fifty percent ọ̀nà rẹ̀ mú dábàáyé mọ àmàlà àti ẹ ma máwọ́bọ̀ mi máa mẹ́ẹ̀kẹ́ wọn náà ẹ ọ̀rẹ́ mẹ́hẹ̀ mi mi máa mẹ́ẹ̀kẹ́ wọn náà wọ́n sì rẹ̀ ẹ̀dẹ́ bí lọ́dà àmẹ́ wọ́n sì gbogbooro maka ọba انظروا لما قلت انت ان الرجل لا يبلغ بحسن الخلق ما لم يبلغ القائم الصالح او كما قال انظروا لما قلت انت ọmọ yìí lògbò náà sì bìí tẹ̀lé bí rárá ẹ̀ bọ́nyì zẹ̀yìnbá dáṣẹ̀ ìwà bí rárá ẹ̀ mi lọ́wọ́ kò kiri lọ́sẹ̀ ẹ̀ máa mi ọkọ̀ udi ọmọ màmá àbá ọ̀pá mi wà ọ̀bẹ ẹ̀wọ́n náà ti yà àbúrò àwọn ọmọ yìí ti yà fún mi. ǹjẹ́ náà ó lè fò ọ̀pọ̀ màmá mi sọ kó ń kó wù. ǹjẹ́ náà yẹ kó àwọn tó kó lóyún ìgbẹ́ ẹ̀rọ mọ́. sọ́wọ́n ní ká ọ̀nà tí kì í ṣe sọ̀rọ̀ àmà ká yẹn tó ọmọ sọ̀rọ̀ sọ́nà ẹni kọ́ yẹn náà ẹ̀rọ ẹ̀yẹn náà ẹ̀rọ káyọ̀ ẹ̀ náà ẹ̀rọ ni irike ya wọn lẹ ọyọ pẹtẹ ní la, ọwọ bẹẹni ni awọ ẹbí ọbí bá àmà onókòkò rẹ ń bá ọmọ ọmọ yìí àbẹ màá ti ní mo bí ara onókòkò rẹ yìí. ọtún mi kẹ́yìn ọ̀yọ́ náà yẹn wọ̀nyí ìsinmi rẹ. ọmọkùnrin mi ọkẹ́yìn ọ̀ ìsáná yìí ni

ọ̀fẹ́ níbìrà kùdí àkùdà ọkọ̀ bákanyà kùdí àkùbọ́lá ọ̀bátàbà ń bá ọkọ̀ bákanyà àmì ìbùrùkú mi yẹn mú àtàdé múri àmì ìbẹ̀rẹ̀ kẹ́wọ́n náà kudi yi ɔbɔ ayi mɛ kɛwɔn náà múri ɔbɔ ayi dɔ ɛɛ lɔbɔ yɔ bàtà ɔkọ wɔn kò ti bá wàhálà ní bàtà fìlà bàtà. وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه قد كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارد الكيل من اراد ان يكيلنا عليه وحول المكر من اراد ان يمكر بنا عليه واصرف خذلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من ارادنا بالسوء عائدا عليه ari ni tari xamni kason izire ko ali ek wan tawon tere tawon ne tere tawon ba sosten tawon ya amma ma rabb haqa haqa wa kun ittiba wa arina al batila batila wa kun jinaba اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سيف ذكرك جبار السماوات والارض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبل فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اذكر كير من أراد أن يكيدنا عليه وحول المكر من أراد أن يمكر بنا عليه واصرف غبلنا من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدنا عليه ولا يهلك المكر السيء الا باهله فكذلك عبد ربك اذا اخذ القرى يا ظالمه ان اخذ بمن شديد اللهم ارحم بينك بنا رحيم ولا تعذبنا فأنت علينا قادر اللهم اكتب بنبينا جرى به المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنه وهريرا ونعيما وملكا كبيرا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا مقاما ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انصرنا ولا تغفر علينا وأئنا ولا تعين علينا وآثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم جبارنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم جبارنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم جبارنا على من ظلمنا وانصرنا وانصرنا على من آبانا ولا تجعل الدنيا كبر همنا ولا مقدر علمنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا رب الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار فربنا مسلمين مؤمنين بعد كل امر بصحه وعافيه وقوه جسم وقدره بدن وسلامه اعضاء وسعه رزق وزياده علم وايمان وعلى والهتنا بالصالحين يا لما يريد اللهم جل خير كلام من قول لا اله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم Thank you.